ọlọ́run nìkan ló mọ̀mọ́ tí ó sinmi ọlọ́run nìkan ló mọ̀mọ́ tí ó mú ni ọgàn má ṣe rò kán pín má ṣe rò kán pín o torí wọn kọ́ lọ́lọ́run torí wọ́kọ́ ló dáa bá tiẹ̀ fi ẹ́ ṣọ́lọ́kọ̀ tó mú wáyé ó yọ lọ́rùn ìdí tó fi fi ẹ́ ṣọ́lọ́kọ̀ rẹ̀ má ṣe rò nìkan ló mọ ọmọ tí ó sì ní ọlọ́run nìkan ló mọmọ tí ó múnú ẹni dùn ọlọ́run nìkan ló mọmọ yó fúnni lálùbáríkà ọmọ ń jẹ́ ṣe wọn tó bá lè ṣe má má ṣe rò kán pín. kò tún wá sí ìpọ́n báyìí. Excuse me, guys. Uh, Money question tí mo fẹ́ béèrè. Ẹ jọ, ta ni ẹ suspect pé ó lè dánrọ àlàyé campus? Yes, sir. Yes. Ah, sir. Ah, mo rò pé o fẹ́ sàn gan-an definitely wọn mọ̀ pa àwọn tó ṣiṣẹ́ yìí nìyẹn. Ah, rárá sá mi mọ̀ pa ẹ̀ mú mi máa ń tàkàrà ń bẹ̀rẹ̀ púpọ̀ nípa wọ́n tó lè tún gbà mí mọ̀ pa ẹ̀sẹ̀ ìjọ sá mi mọ̀ kọ́kọ́ pa ẹ̀. you know what just stay there me, ò trust the bọ̀bọ̀ yìí. ẹjọ́ mi mọ̀ kọ́kọ́ sá mi mọ̀ kọ́kọ́ ah, ah. mi mọ̀ kọ́kọ́. ṣé student dẹ̀ ni wọ yìí náà. officer ṣé ìmúra mi yóò jọ student yìí ọmọ èèyàn ló wà nílẹ̀ yìí a ní ká wá ṣèdárò fún ni. ẹ o tomato bẹ́ẹ̀. yeah hello ẹhẹn a wà nínú campus yẹn tó bá ṣe gate yẹn first turning by the right Hey, ẹ biology department ṣe a wà ní ẹ̀yìn with the ambulance o. hello bigi dúró náà ṣó jáwèrè ni ta ló gúnyán fún ẹ gbà yìí tó ní pọ̀bì òṣòro ṣó mọ̀ ọ́ mọ̀ ọ́ nìyẹn. Bígì wá farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ sórí anybody anybody tó bá wà lẹ́yìn ẹ̀ nínú ọgbà yìí wàláì mo fi tọ́lọ́ máa ṣe lẹ́rú máa jẹlẹ̀ ni ó máa jẹlẹ̀ ni ṣé òun àyìn ni kí ló ṣe yẹ wá gbàgbé o mi ò fẹ́ mọ pé mo fẹ́ ọgbẹ́ fẹ́ jẹ́nu ọgbà yìí onímọ̀ ọgbà táwa wà ní kámpọ̀sì yìí ó kéré gan kò ń ṣe irú ẹ̀ ṣé ti gbọ́. jákò tí o ya wèrè tẹ́rẹ̀ kókó lórí fún òfin ìtàn ṣé lè mú àyè ẹni tó bá tẹ̀ ó máa ti ro nobody i repeat nobody nínú ọgbà yìí àbí kápọ́ọ̀sì tó lè sọ pé tiwa bá wò. ẹ jẹ́ kó mọ̀ wípé àwa la ní ọgbà yìí ẹ jẹ́ kó mọ̀ páwọn kan ti dénú kápọ́ọ̀sì kó tó di páwọn kan débẹ̀ àmọ́ ara wà mélòó olówó báyìí ohun tá a bá lè ní sọ bíbá làṣẹ gbé ẹ wá ti máa gbọ́nà wúlò kan nógò náà. ẹ bá má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yá ẹ wo bí a ní láti máa ṣe jẹ́jẹ́ bá a ṣe ń ṣe yìí kó má bàa fojú sí wa lára ẹ yẹ kẹ́ ẹ get now a lè máa mú wọn kúrò lẹ́yọ kọ̀ọ̀kan tá a fi máa finish gbogbo nǹkan tá a fẹ́ ṣe kò sẹ́ni tó máa mọ̀. confam àwọn máa fi wọ́n ṣe green snake under the green grass. wàá gbà yìí. àbí jẹ́ ká gbàgbé yẹn anyway kí ni plan wa lálẹ́ yìí. <laughs> ẹ má fọjọ́ láyé ṣeré ìwé la pé kẹwàá kà ó ẹ̀kọ́ la pé kẹwàá kà ó ẹ má fọjọ́ ọ̀la ìṣeré ẹ̀yin ọmọ yìí ètètè lórúkọ nínú fíìntì wọn náà eyín lára bíi tiwọn ah, wọn ti ẹbẹrẹ Ọlọ́run rárá èmi ní tèmi o ṣẹ́yìn mọ̀ ohun tó jẹ lóye òní. ọ̀rẹ́ mi bíi ti báwo. ẹni tó sọ nígbóyèga láti ilé tó dé sùkúl tó náà ń jẹ́ virus àbẹ́yìn mọ̀ pọ̀ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni bẹ́ẹ̀ ni ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan kẹ̀ kò ní lọ scot free àti wípé òun náà máa ti pààyàn rẹ̀. ìyẹn túmọ̀ sí wípé ká máa ṣọ́ ìrìn ẹsẹ̀ wa ni o nítorí pé wọ́n kì í kán o ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ jẹ́ ká máa ṣọ́ wa o nítorí pé wọ́n kí wọ́n sórí o lẹ́yìn káṣà ẹ má fọjọ́ láyé ṣeré ìwé la pé kẹwàá kà ó ẹ̀kọ́ la pé kẹwàá kà ó ẹ fọjọ́ ọ̀la ìṣeré ẹ̀yin ọmọ yìí ẹ rántí pé àwọn òbí yín fẹ́ jẹun ọmọ kí ló pa àwọn lẹ́kún. ẹgbẹ́ rere lè bà wá rere jẹ́. ah virus virus. ikú pa bírí abiri kú ikú pa abiri abiri rí ah! virus ah virus kò yẹ kó jẹ́ wọ́n ló máa kú báyìí virus kò jẹ́ kó jẹ́ pé wọ́n ló máa jẹlẹ̀ báyìí ah gbọ́dọ̀ ṣá ah ah ah ah ọmọ ọmọ anáyé. Fáírọ̀sì má sọ pé pé ọ̀dùn mi rọ̀ ni mò ń pa fún ẹ o. Èmi mọ̀ pa àwọn kan ló máa lúgọ tó máa pa Fáírọ̀sì ọmọ ìyá mi. Ẹni tó pa gúnugún kò kí ń kádùn o. Ẹni tó dẹ̀ pa kàlàmà gbọmọ ìyá mi kò kí ń póṣù o. Wọ́n pa Fáírọ̀sì nínú ọgbà tí gbogbo wa wà yìí. <laughs> Gbogbo wa náà la mọ̀ pé ikú virus kò ń ṣojú lásán mo dẹ̀ mọ̀ pé àwọn group kan tàbí èèyàn kan ló máa pa virus <laughs> virus gbogbo yín náà lè mọ̀ mí o yes gbogbo yín lè mọ̀ mí pé kó jẹ́ inú ìwo ilẹ̀ mo tún sọ ẹni tó pa virus tó bá wọnú ìwo ilẹ̀ èmi máa fish out má dẹ̀ rí i pé mo mú wọn balẹ̀ wọ́n pa virus wọ́n pa virus ah. bíjì ìlú à ń sọ̀rọ̀ látara ó fèsì tó fẹ́ sọ fún mi pé ikú virus ò dùn wọn. kí ló tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wáyé tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà wá ẹnikẹ́ni tó bá pa virus ẹnikẹ́ni tó bá lọ́wọ́ inú kú virus èmi bj single handedly máa mú balẹ̀ ajé. bj bó ṣe sọ yẹn gangan mo fẹ́ kó rí bẹ́ẹ̀ ẹni tó pa virus mo fẹ́ kó mú balẹ̀. hundred. blood, blood for, for water. Àmìmà àmì àmì grandma. Mo ti gbọ́ máa jíṣẹ́ fún mi. Ah, grandma ṣe ẹ̀ eh, trust mi mọ́ rárá ni. Ó yẹ kẹ́ mọ ọmọ tẹ́ bí náà. Mo ti gbọ́ nǹkan tí bá wá ṣe ni màá gbájú mọ́. All right ma, èmi náà á tó pé yìí Okay ma ọmọ girama. Eh, ṣé kí n má pọ̀ ẹ́ inú girama ti dùn jù inú wọn dùn gan-an ni ọlọ́run. wà á kò sẹ́ni tó máa ṣe àmọ́ kan tí mo sọ fún dáàdì báyìí. àzì yìí ṣe ló dàbí pé kò bẹ́ mọ́ mi lórí fún tí mo sọ fún ọ sẹ́ni tó máa ṣe nà ìdùnnú ni. kí ni kó máa pààrọ̀ fún un. àgbẹ̀ mi kò dùn. wo mi ì lè jẹun látànà. ìgbẹ́ tó máa ṣe túnbẹ̀ òní àìsí tó lọ lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ìṣòro ó mọ̀ kọ́kùn ìṣòro wà lónìí adé mi ah, dé. inú mi kàn ń dùn ẹnì gẹ́gẹ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ti admission. wow congrats o. Ah, inú mi ń dùn ni ẹ̀dẹ̀ tẹ́ bá mo plans tí mo ní fún school like mo máa rọ̀ mo máa lọ sí school ba wọ́n máa mọ̀ pé èèyàn kan ti wọ school yẹn mm-hmm. plans mi báyìí ẹ kàn fílẹ̀ fún mi. <laughs> jọ school tó o plan fún láti jọ ṣé ìgbà tó wá wọlé ṣe rọ́ọ̀kì ló wá kúkú máa rọ́ọ̀kì mi nísìnyí. kí ló ń sọ. ṣé o wá rọ́ọ̀kì mi àbó wá kàwé. kí ló ń sọ yìí you are doing the same thing at the same time kọ́kọ́ náà ni méjèèjì. èmi á ṣàṣọ fún ẹ ọmọdé tó ti jáde rọra rọ. mo ti jáde. ẹ wo ẹ wo àti o fẹ́ rọ̀kẹ́ o rọ̀kẹ́ ẹ jẹ́ ká kúrò nígbà máa lọ because ti ń pẹ́ jù ojú ń pa ọmọ lọ́yìn. owó eléyìí tí wọ́n fẹ́ rock tó fẹ́ rock yìí. mo máa rock yẹ owó tí ẹ kò bọ̀ rock. dàbí owó tí mo béèrè lọ́wọ́ yín mo ní ìdẹ́ mi. ó mọ kó ní ìdẹ́ mi. ẹ rí pé mo wà láyé láti jọ ẹ má dé consider mi. mo lè ti sọ fún ẹ pé kọ́bọ̀ tí ò dáa ètí ò dáa ló sọ mi ò ní lórí cost tí wọ́n àti ìyá ẹ̀ tẹ lọ rán ọyọ́ ẹ̀ ó wà expensive èmi ò dẹ̀ ní kọ́pọ̀ tí mo fẹ́ rún lé orí obìnrin lórí gbọ́ kò sí owó kankan fún orí wọn nílò tó ti wò lọ kọ́ ẹ̀yà tẹ̀sán kọ́ bẹ́ẹ̀ ra àtúnyẹ̀ torí oríṣiríṣi kò fi tó ṣọ́ kò fi tó ṣọ́. ẹni mi lè kó bọ́ọ̀lù mi ló kó hairdresser we are talking about my career yẹn ni pé kí ló kó hairdresser. ok àwọn tó ń ṣe hairdresser yẹn kì í ṣe career àwọn nìyẹn. wọn náà ló kò sí owó òòjì wọn lọ wọn òòjì ọlọ́dà. báyọ̀ mọ̀ pé tí bá wọ skul tí bá ti ṣetán nísìn máa tọ́jú yín bó bá dúró máa jù gbà. ẹ tó bí obìnrin ò rọ́mọ bí kí irú òòrùn fẹ́ di ìgbà òòrùn fẹ́ di. jọ fún ló wá ju mi báyà ní ayé ọwọ́ yìí. kí ni máa lọ sáré pé ẹgbẹ́ ẹ̀fẹ́ rí mi. mo ṣe máa yí sọ̀rọ̀. wọ́n lẹ́gbẹ́ ẹ̀fẹ́ rí mi oní oní wẹ̀wẹ̀wẹ̀ oyin bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ olúwa lẹ́nu ẹ̀ wọ́n láti jí òun náà ẹ̀hẹ́ ló wọ̀. dádì owó tí mo bá yí sọ yìí ni tí nídìí ẹ̀ sá. kò tí rí aláàtì. èmi ò rí aláàtì kankan. he is a lie. ó ti fẹ́ ǹlẹ́ àgbéyá network mi o. Tajura, yeah. Tajura, mm. Èso rẹ̀ yeah, yeah. Èso rẹ̀ ni, Tajura, oh. Tajura, oh. má ṣe fìyà jẹ o. Oh má ṣe mú bínú èso rẹ ní. owó tí mo bá dádì sọ̀rọ̀ ẹ̀yìn kò ń ṣe ìbẹ̀rẹ̀ mo ti bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n ti sọ̀rọ̀ owó tẹ́lẹ̀ náà ó lè compare sí wo tó ṣe lè bá wọn sọ̀rọ̀ owó náà. ó ti jẹ́ pé ọmọ wọn ni mo jẹ́ anytime tí bá bẹ̀rẹ̀ owó lọ́wọ́ yẹn kan fún mi tùmọ̀ ló máa ń wà wípé wọn kọ́ lọ bí ó máa jẹ́ kí wọn kọ́ street there. oh nídìí calm down kí ló ṣe náà ó mọ pé tó bá ti wà mú Dubai bí tẹ máa ń lọ ní kí ló ṣe má wọrí màá bá dádì sọ̀rọ̀ màá tún bá múmi náà sọ̀rọ̀ by the time tí má máa fi bá àwọn méjèèjì sọ̀rọ̀ wọ́n máa sọ̀tò owó rẹ̀ jáde fún un máa ní sùúrù torí ẹ̀ lè ṣe wá dá dúró sí Dubai kí ló yọ̀ o. kéré fún bẹ̀rẹ̀ dáfẹ́ ṣe torí àwọn ọ̀rẹ́ tèmi náà kó bọ̀ ah, wọ́n pọ̀ díẹ̀ sódà rẹ̀ ń kí n bèrè lọ́wọ́ Rónkẹ́ náà kí n bèrè nípa preparation. ok àwa náà ó ti ní àwọn plans kan táwa fúnra wa ti ní tá à ń sọ bọ̀ ọ̀rẹ́ wa ṣàǹlọ́gbìn pé ó dìgbà tí bá rí Dèjì o Dèjì ló ní finance ẹ o Dèjì ló máa san nǹkan tá a máa ṣe fine nígbà tá a dẹ̀ ti rí yín sìn àti mọ nǹkan tí ẹ fẹ́ ṣe ṣẹ́rí ti hall yẹn ọ ẹ fìyẹn lẹ̀ fún wa a máa wá hall tó tóbi mi ò rí bèrè yẹn ṣe lè pọ̀ tó ó máa gbà wọn àbí. yes now Adémídé ló ń pè yìí o. hello báwo. Ah, ṣé bó sọ pé òun wà bá wa ń bí báyìí ni ah, a fi sùúrù o mo ti gbọ́ ok. òfin ládírẹ́sì. àdírẹ́sì kẹ̀ kó wá bá wa ń bí báyìí gbàgbé ẹ̀ ah. ẹ wò ó lòun wá wo school òun káàkiri ni so nǹkan tó ń bá ká nìyẹn báyìí. ó yẹ káwọn kan ṣe sí ọ̀rọ̀ adémídé o torí ọ̀rẹ́ tó bá nu omi jí ọ̀rẹ́ nù nígbà ṣòro òun gangan la mọ̀ lọ́rẹ̀ẹ́ gidi. ẹ jẹ́ ká wá bá ṣe bàbá san owó yìí. Um, ṣé mo kàn èmi ready láti support ẹ in the little way I can support máa support ẹ máa assist ẹ nǹkan tágbára mi gbá ká máa ṣe. ọ̀rẹ́ yín lẹ́ni ààrẹ. Mm. ó ní ìdúró school. ẹ bẹ́ẹ̀ ni. Mm ẹ wọ́n ṣẹlẹ̀ máa wá nǹkan tí mo lè ṣe sí bíbí bíyà ní àbọ̀là. thank you ẹ ṣe o ẹ ṣe. màá rán Rónkẹ́ màá rán sí. ẹ ṣe o ṣe sá. ìgbà ọ̀kan máa ní ìfowópamọ́. ẹ jọ ẹ jọ ẹ jọ nítorí Ọlọ́run anything tó bá wù kẹ́ fẹ́ ẹ jọ máa ṣe fún yà do it ẹ ẹ má pa mí ẹ jọ nítorí wá blessing wọn kì ọ̀hún ló ń bá sọ pé kí ló fẹ́ ṣe fún ẹ kí ló wà lọ́wọ́ ẹ ṣé wọn lọmọ bàbá olówó ṣé èyí tó rí wa àjọ olóògùn lójú ẹ ni ló yẹ ṣe fáwọn ọ̀gbẹ́ni bíláìsì ògúndé e, wa o. ọmọọba jẹjà ẹ àwa fẹ́ pa ẹ ni ah ẹjọ má pa mí yẹ yẹ ẹjọ má pa mí ẹjọ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yẹ ẹjọ má pa mí. Ah! àmọ́ ká tó pa ẹ́ èmi náìsì gan o màá já ẹ tán kó má kọ̀ dàbí pé a kò pa ẹ́ fọ̀nà tí o mọ kó tó pa ẹ́ ó ti yẹ. ìwọ ah ìwọ ọmọ nǹkan tí wọ́n ṣe àbí o fẹ́ máa pretend fún gbogbo àtàwà ń bì nínú kámpọ́ọ̀sì ìwọ olóṣọ̀rọ̀ aláìda. Ha olóńfẹ́ nu ẹ tú ìtukùtù ìwọ <laughs> ti gbàgbé pé etí ọba nílé etí ọba lóko. èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣùgbọ́n nǹkan tó sọ fún ẹ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. kò travel out. gbogbo nǹkan kí nǹkan tó bá sọ lọ́hùn àwa máa gbọ́ bí. ẹjọ́ mi ní ṣe bẹ́ẹ̀ mi ní sọ anything ọlọ́run tẹ́ bá gbọ́ ẹ̀ pa mí mi ní sọ anything ẹjọ́ ọlọ́run ṣá. water for blood blood for water ẹ bẹ́ẹ̀ ká máa waste time rẹ̀ ẹ yẹ ká ṣe kọ́ta máa ṣe ká get out mo sí omi say your last prayer. ah ẹ má jẹ sí. mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. ẹ béèrè máa dẹ lóhùn. ẹ jọ ta ni dáàdì mi. Ah, irú ìbéèrè àgọ́ wo ló ń béèrè lọ́wọ́ mi pé ta ni dáàdì ẹ̀ ṣé o mọ̀ dáàdì ẹ̀ nù léyìn ni àbí wọ́n ti fi bàbá mi wọ̀ ẹ́ pé bàbá ẹ̀ nìyẹn. kí nìdí kí ló rí. wọn ever care about me rí wọn ti ever ronú pa mi rí wọn mọ bí mo ṣe ń jẹ mú irun tó jẹ́ pé ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi every time kí ló ṣẹlẹ̀ ṣé mi ò kí ń ṣọmọ ni ṣóbìnrin ò kí ń ṣọmọ ni wọn máa at least yẹ kó consider mi náà mi ò ever bínú gbogbo nǹkan tó máa ń ṣe fún mi tí wọ́n máa ń ṣe nǹkan tó dáa fẹ́gbọ́n mi ò kí ń bínú ó yẹ kó ro tèmi náà lọ́jọ́ kan mi ò ṣe wọ́n náà à ń ṣe náà ó ń dáríjì wa náà mo ní ó wrong gbogbo nǹkan tí dáàdì ń ṣe fún mi mi ò láìkẹ́. sori wípé kò kí à ń pẹ èèyàn ó kí à ń pẹ o kò ṣe ń fẹ́ gbọ́n ẹ̀ ju tiẹ̀ lọ o déédéé ni o ayé làdẹ̀ tẹ̀ ti bá kí ẹ̀gbọ́n rí nǹkan gbà lọ́wọ́ bàbá ju àbúrò lọ kò ṣe nǹkan kan sórí gbogbo nǹkan tó fẹ́ máa ròyìn nífẹ̀ẹ́ kò rú rárá rárá mọ́mí ìbẹ́ ṣe mọ̀ pé ẹ ń try láti change mind mi kò dé dá ó kí n máa sọ fún ọ. ohun tó mú eléyìí wá èmi ti mọ̀ torí owó school ẹ̀ àbí abẹ́ ẹ̀ máa fún ẹ mo máa bá sọ̀rọ̀ mo máa bẹ́ẹ̀ gbà. èmi ò fẹ́ kó ní bad mind sí bàbá ẹ̀ rárá mi ì fẹ́ rárá rárá o ti gbọ́ nǹkan tí mo sọ fún ẹ o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ ìyẹn ló pè mí kalẹ̀ láàárọ̀ kùtùkùtù bí ìgbà tó jẹ́ ọ̀rọ̀ kan tó ṣe kinní ló fẹ́ bá mi sọ. ìwé ṣàtọ̀ fún ẹni kan chíǹjù torí kan tó ṣe ò dá o. àmì ti gbọ́ màá bá sọ̀rọ̀ á chíǹjì ṣùgbọ́n màá mọ ọgbọ́n tí màá fi bá ẹ̀kọ́ owó ó ti gbọ́ ṣótọ́ ṣótítọ́. tájú rẹ mm, èso rẹ ní èso rẹ ní. tọ́jú rẹ àwọn gáàsì yẹn bí iṣẹ́ kan ṣe àwọn gáàsì yẹn. tí mo bá ní mo mọ àwọn gáàsì yẹn rí ni mo pa tí mo bá tún wá ní nǹkan táwọn gáàsì yẹn tán ṣe fún mi yẹn tàbí pé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ lánàá yẹn no mo ń parọ́ ni but with the look of things àwọn gáàsì yẹn wọ́n ti mean mi tẹ́lẹ̀ torí ẹ̀ ló jẹ́ kán ṣe nǹkan tán ṣe fún mi yẹn i need any choice ah ní láti sọ̀rọ̀ dára mi ni o wọ́n ṣe anything tún jí wọ́n ti mí ìnẹ́ tẹ́lẹ̀ ah, túnjí ṣó fẹ́ gbọ́ ọmọdé ẹ ṣì ń ṣe òbí òwe. òbí oh, òwe. yes. make it clear torí me. mi understand. túnjí o ní láti belong. belong to where. láti darapọ̀ mọ́ àwa ṣòrí tó bá jẹ́ pé o ti darapọ̀ mọ́ àwa ni àwa máa wà á bẹ́ẹ̀ fún ẹ àwa la máa protect ẹ la máa tẹ ẹ ibi tó bá ń lọ ibi tó bá fẹ́ rìn sí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe àwa máa wà lẹ́yìn tó bá jẹ́ pé àwa o ti darapọ̀ mọ́ àwa ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ lánàá a máa ti dábẹ̀rù a máa ti jẹ́ kọ́ mọ̀ pọ̀ mọ́ lọ́nà nìwọ kọ́ fi ẹ́ sílẹ̀ kó lọ́nà tiẹ̀ ṣùtì understand. protection ìdarapọ̀ Ah, Mama Roni, you guys give me maybe some few days sha. Tí màá ti tí màá ti get ara mi tí mo ti ro gbẹ papọ̀ tí mo ti ro one plus one tó ti fún mi ní nǹkan tó yẹ kó fún mi. Ah, I will surely get back to you. Tuji, o ń ṣọmọ kékeré mọ́ náà. Mo ṣọ́ọ̀bù nǹkan tí mo sọ máa yé ẹ. Tòrá àmà gbé ẹ níbẹ̀, àmà jẹ́ kó mọ nǹkan tó ń ṣe níbẹ̀. Tó bá ti débẹ̀, àwọn nǹkan tó ń ṣe, wàá bá wa dé, wàá bá wa mọ̀. Ṣé understand? problem drama. Yeah, actually. you I did now. What's it so? How that? mo gbọ́ gbogbo nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn o eh. wọ́n ní wàá ṣẹgbẹ́ àbí. something like that ṣá. something like that ọmọ bá bá dára ẹ̀ bá sàn kó má ṣe o ọjà ẹ̀tọ́ yẹn ó ti yẹ bá dára kó bá ṣe ó léwu ọjà ẹ̀tọ́ yẹn ó ti yẹ má ṣe ọjà ẹ̀tọ́. ajẹ́ lówó oṣù tá a san. àjẹ́ lówó àjẹ́ lówó bóyá ò rántí. èmi bá wọn lọ sí gba ayọ̀ yìí lọ́wọ́. ẹ ó bá ayọ̀ yìí lọ́wọ́ dájú oṣù oṣù ẹ kí ló wá ṣẹlẹ̀ tó yóò mú owó jẹ fáwọn ìyàwó ẹ̀ nítorí ìyàwó ẹ̀ ló pè é ó fowó jẹ lẹ̀ fáwọn láti bí oṣù mẹ́ta báyìí kò owó jẹ sílẹ̀. sáfì ló sọ bẹ́ẹ̀. sáfì ló sọ bẹ́ẹ̀. No problem. Ẹyin gbogbo àwọn fún ẹyin tí máa wọ ẹyin àti ilé ẹ̀ máa ń sá. Fẹ́ ìyàwó kejì. O fẹ́ ìyàwó kejì àbí kí ló wí? Bẹ́ẹ̀. Ó wọ́ wèrè ni. O ò ní rò rí ni ẹjọ èyí tó fẹ́ sílé tó wà nílé tó bímọ mẹ́ta ṣó tí ìyò tó tún fẹ́ yàwó kejì. olóyún mọ́ ẹ lọ́wọ́ kí ló wá débẹ̀ ìkọjá àyè ni aláìní tẹ́lọ́rùn ni ẹ ẹ́. ìgbọ́n mi ìyàwó kejì ọkọ ló sì bẹ̀rù wá ní ọ̀rọ̀ sí. wọ́n ní stroke owó oṣù tó ń gbà níbí tó yẹ kó fi soríire fáwọn ọmọ ẹ̀ kó káwọn ọmọ ẹ̀ fi níláárí òun ló wá ń kó lọ fún ìyá ẹni tó ṣẹ̀fẹ̀ ẹni tó ṣẹ̀fẹ̀ yẹ òun lójú àbí ẹ̀yìn lójú ẹ̀ ni ẹ̀hún ló ṣe ń kówó oṣù lọ fún kò ká kò mm. lè ká kì í kárù wọn kì í là wọn bẹ́ẹ̀ ni èmi ò ní nǹkan kan bẹ́ẹ̀ sọ ìdájọ́ tèmi rè oṣù mẹ́fà nínú ilé yìí òní gbogbo oṣù máa kó fún ìyàwó ìjọba òun. má bẹ̀bẹ̀ o níṣẹ́ máa ṣe nìyẹn o dìde lẹ̀ kó rẹ lọ wọ́n bá bí ẹrẹ kó má ṣiṣẹ́ tó yẹ kó ṣe. ẹni tó wà tàlẹ̀ yìí lójú ẹ̀ èyí tó pé sínú lẹ́yìn èyàn òṣè yìí lójú èyàn ọlọ́mọ mẹ́ta ò sí rẹ̀ lẹ́yìn lójú ẹ̀ no problem kò sí wàhálà àmọ́ bá ṣe ń bá lù yín lò bó o bá túlẹ̀ ẹ̀ ṣe má bẹ́ẹ̀ tún ṣe idiot. ẹ̀lú adémídé ṣé dáadáa ló wà báwo ni sùn báwo everything right máa ṣe déédéé gan mo ní kí n gbúrò ẹ̀yìn ẹ̀ fojú sí ìwé ẹ̀ akẹgbẹ́kẹgbẹ́ mo sọ fún ẹ jọ òṣàánú mi A àmì mà àmì mà. àwọn ọ̀rẹ́ mi gan wà gan láwọn fẹ́ kí i. ẹ ẹ àwọn ọ̀rẹ́ ẹ fẹ́ kí mi gbé fún wọn. Mm, bọ̀ èmi ti sọ fún wọn mi ò lè mi ò lè fi fóònù mi fún ọ lẹ́yọ̀kọ̀ọ̀kan bọ̀ máa fi sí spíkà nítorí mi lè jẹ́ kán jó mi ní kírẹ́dìtì ẹ fi sí spíkà kò sí wàhálà. ẹ ká sọ mà. ẹ ká sọ mà. ẹ lẹ́bẹ̀ẹ́ ṣé dáadáa ni gbogbo yín wà. bẹ́ẹ̀ ni mà báwo ni school àwọn pẹ́rẹ́ǹtì yìí ń kọ́ ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ fojú sí ìwé yìí ẹ má kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. yes yes ma. gbogbo ilé máa ṣàṣeyọrí lágbára ọ̀dọ́. àmín ma. all right ma. okay mummy okay. ó dàbọ̀. kí ló ṣẹlẹ̀ adémídé kan mọ́mì kan kí ló dé. ìjọ ìjọ ẹ fi mí lẹ̀ o nǹkan téèyàn bá nígbà ló nání so mọ sí mi ni mo ní wọn dẹ ni máa nání ah. so any problem. ọmọ tó jẹ́ pé pet mọ́mì ni wọ́n á ní kí bóbi máa pè é kọ́ máa máa ṣọ́ kọ́ máa máa mónítọ̀ ẹ̀ ìyá oríyá tó ń tiraka kó wá fọmọ ẹ̀ lẹ̀ kó máa oh my dear enjoy yourself ọmọ ọmọ mi. <laughs> enjoy ara yìí nǹkan tèmi kò fẹ́ sọ ni pé mm-hmm nǹkan tí a bá wá ní kẹjẹ ká face ẹ má yẹ káwọn òbí wa kan regret pé ah àwọn rán wa sí school. Mm-hmm. a ti gbọ́ ìyá àjò. ẹ wò ṣé ká má parọ́ ó ní point pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn àmọ́ èmi ní tèmi mm-hmm. lémi o mm-hmm. lórí ẹsẹ̀ mi mo gbàdúrà wípé àwọn parents mi ò ní regret pé àwọn rán mi wá sí school lágbára ọlọ́run. irú àdúrà wo ló ṣe yẹn àbí kò gbàdúrà wípé lágbára ọlọ́run gbogbo wa yìí àwọn parents wa wọn ò ní regret pé wọn wá sí school. àmì o àwọn parents wa ò ní regret lágbára náà. ọlọ́run nìkan ló mọ̀mọ́ tí ó mú ní ọgàn má ṣe rò kán pín má ṣe rò kán pín o torí wọn kọ́ lọ́lọ́run torí wọn kọ́ ló dáa bá tiẹ̀ fi ẹ́ ṣọ́lọ́kọ̀ tó mú wáyé ó yọ lọ́rùn ìdí tó fi fi ẹ́ ṣọ́lọ́kọ̀ rẹ̀ má ṣe rò kán pín. àìjà. ẹ sà. lásán. ẹ sọ wọ́n lulẹ̀ wá sá. ṣe wọn tó bá lè ṣe. láti olórí láti no no sorry for what how can you touch my money without telling me that's the thing kì í ṣèmi náà ni mo lọ adémídé ló sọ wípé òun ní ìdí owó òun mo sẹ́ẹ̀dì ẹ̀sìn sí i. o sẹ́ẹ̀dì owó tèmi sí adémídé ní skul tó dẹ̀ mọ pọ́lísì nípa níná owó lórí ọmọbìnrin náà in fact for that reason pé orí adémídé ló ná owó yẹn lé i want my money in twenty four hours tó bá jẹ́ bọ́lá jẹ́ sè it's okay no problems but Adémídé ọmọbìnrin àná ah, twenty four hours kí kẹ́mi mà yín. màjá ṣe àwọn gbọ́mọ̀ sọ fún yín lórí tẹ́ ẹ̀ kọ́ pé lórí obìnrin tẹ́ ẹ̀ sọ pé kò sẹ́ni tó máa ní tó lè ṣe o ẹ̀ ẹ̀ mọ ọmọ tó máa ṣe o. Adétúnlé ni obìnrin ọkùnrin ni Adékúnlé yes because obìnrin máa má rí àlọ ọkùnrin á má rí àkó àkó wọn pọ̀ sí ni a tún bímọ wa tó kún un lé ok. ẹ tóbìnrin bá wá mari tó lọ sómi pé kì í ṣe ọmọ. fámìlì mi ló lọ kún ló lọ ló lọ ló lọ ti increase wọn bẹ́ẹ̀. mo ń sọ fún yín pé òpópó bẹ ṣe bá sọ̀rọ̀ yìí ṣé mọ̀ kọ́lọ́run ló ṣẹ̀dẹ̀ ọkùnrin náà ló ṣẹ̀dẹ̀ obìnrin ọmọ yẹn dẹ̀ nílò owó yẹn ní skul ni mo ṣe sẹ́ẹ̀gẹ̀ sí torí pé kò sówó lọ́wọ́. ìyẹn gan ni nǹkan tó ń bí mi nù pé ó nílò owó ní skul yẹn gangan ló ń bí mi. get me my money in twenty four hours okay. ẹ ẹ mọ́mí ṣé dáàbò mọ̀ pé ilẹ̀ lówó yẹn. wèrè yẹn ni mo gbẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ni. sọ̀rọ̀. ṣé ìwọ ló fẹ́ bá mi dá sí àbí ìwọ ló fẹ́ bá mi dáwó padà orílẹ̀ ẹ̀tọ́ náà tó fẹ́ bá mi torí rẹ̀. báwo ni. Oh, thank you very much. Yes, <laughs> sir. But, sir, um, ọdún mi ní ìṣẹ̀lẹ̀ yìí wípé iṣẹ́ tẹ̀ ń kó wa lẹ́yìn. Eh, ara fún mi náà because kò ṣáàyè pé wá kí mi lánàá àbíjẹta. So bí mo ṣe ń kọ yín yẹn kò yé yín tí mò ń kọ yín tí mo tún repeat ara mi <laughs> ẹ̀ ń yọ̀ o torí àwọn lecturers tó kù ìmí inú wọn wọn kàn ní wá class wọn kàn máa founders ránṣẹ́ ni sọ bá ti fún yín eh, course outline wọn á ní kẹ́ ló máa kà á so á dẹ̀ ṣe test á ṣe exam fún yín èmi ò ṣe yẹn torí pé nǹkan tó sanwó fún mi fún ni màá ṣe bó yẹ kí n ṣe now kò tẹ́ expect ní sìnkì tí wọ́n á bẹ̀ sí tún yín kọ́ àbí láì ṣọmọdé ṣé kíláàsì kọ́ lọ́mọ adémídé ẹ wà ní ah kò ṣe pé obìnrin bí ẹgbẹ́ yín ni ẹ lọ́ bá náà tẹ́ bá lọ́ bá akọ yín á dẹ̀ yẹ yín dáadáa ah ẹ kì í sọ̀rọ̀ ẹ̀ ń bí ìbọn ọmọ tó tún mọ̀wé jù yín lọ <laughs> mi ti àwọn bẹ́ẹ̀ ṣe ní fèrè báyìí kò yé mi yes nígbà tẹ tú rẹ́ni tó lè kọ yín ẹ rẹ̀ fọ́ọ̀mù kí ní kẹ́ lọ ṣe tutorial fúnra yín náà ah, èmi ò ráyè yẹn bẹ̀rẹ̀ no problem ẹ mọ ohun tó ṣẹlẹ̀ kí n tún yín kọ́ lẹ́fẹ́ àbí kò sí wàhálà. Um, ẹ jẹ́ kí n lọ sí Daily store mẹ́ẹ̀ máa ra eh, blackboard ńlá màdẹ́ra mákàsí ẹ má lọ anywhere o ń bọ̀ sá sá fẹsí lọ nìyẹn. ọba ọlọ́run fẹ̀dà bàálà ló pè é lọ pé wọ́n pa máa dà kó sí nǹkan tó máa ṣe. àdúrà ìwà pọ̀ ṣé kò sí wàhálà kankan. Ah, ẹ ṣe ẹni tó bá mo ṣe ní képe pé mo tún ti nídìí iou yẹn tẹ máa yá mi. ẹ but kí ni nǹkan tó wá fẹ́ fi iou ṣe kẹ́ ẹ ṣe lọ́run fẹ́ inú lẹ̀. àṣẹ. ilẹ̀ kan ni mo rí tí mo wá ń fẹ́ rà. ayẹyẹ kí ló sọ yìí. ara mi sọ. owó ìgbà yìí wọ́n fẹ́ gbà iou wọ́n fẹ́ rà yìí. ń bò fẹ́ rà yìí. bẹ́ẹ̀ ni wọ́n láàrin èmi àti ẹ ṣé lẹ́nu fẹ́ rà mo béèrè ní ojú mi láàrin èmi àti ẹ ayé omi tó fẹ́ gbà ní ṣé lẹ́nu fẹ́ fi rà my dear my dear lọ mo ti fẹ́ yàwó kejì ilé ìyàwó kejì ìbọn kó wọlé ọ̀ọ́ wíìlì ìyàwó ẹ̀ ló pè mí wípé kò fowó oúnjẹ sílẹ̀ fáwọn kò fowó oúnjẹ ránṣẹ́ kò ṣe kankan mo lè bí àbí mi bí ẹ níyàwó tuntun lòún fẹ́ bèrè ní kó lóra ara yóò yá torí náà ẹ̀rọ ayélujára gan kò sí mọ́ fún mo dẹ̀ ti sọ fún pé oṣù mẹ́fà ló máa fi ṣiṣẹ́ tí máa fi gbowó lọ́wọ́ ẹ̀ tí máa kó lọ fún ìyàwó àdúgbò tó máa fi máa àdúgbò ìsọ́bẹ̀ fún ẹ èwo ni lọ́tọ̀ wá pa kó o fẹ́ ra ìrírí rẹ kó ló fẹ́ rà. Yes, sir. Yes, sir. Ìpá ṣílẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n mọ́ náà. Sáàpù ìlú àbọ̀. Bàtà kọ́lọ́ tó wà ní ẹ̀dà rẹ̀. Lónìí ẹ̀dà sáàpù yàrá. Ó fẹ́ ṣọ́ mi sáàpù. Lónìí ẹ̀dà sáàpù. Ó yọ lọ wà. Ah, ó mọ̀ ó fẹ́ ṣọ́ mi sáàpù ni. Ó tètè wá bá yín. Owó ẹni máa jáde jáde. Ẹ Nàìjíríà yìí tí mo sọ fún ọ tí mo ní mo ní mo sọ fún yìí ṣé mo ti sọ fún yín tẹ́lẹ̀ máa jà. àmọ́ bí mo ṣe wà ẹ́ kò sówó lọ́wọ́ mi ìwọ yóò bá rẹ̀ sí ọ̀rọ̀ tó yọ ọ̀kẹ́ pẹ̀lú sáré jáde. yẹ kò lù wá. Thank you. adéǹde gbogbo ọgbọ́n ni mo ti ta ọ owó tí bàbá ẹ̀ promise mi kò fún mi òkè lè wá fún ọ kò fún mi ó ní òun òwú lọ́wọ́ ó tiẹ̀ ti sú mi ah, gbogbo ọgbọ́n ni mo ti ta fún un ní ìkúkú dárúkọ ẹ̀ kábàá nítorí mo dárúkọ ẹ̀ ní òṣè fún mi ẹ̀ mo lémi ni mo fẹ́ lò ó dẹ̀ lóhùn lówó lọ́wọ́ mi ò tí mo fẹ́ ṣe báyìí o. n bá sọ pé ọ̀rọ̀ wọn yé mi rán ni mo pa. dádì sọ fún mi pé àwọn ò lówó kọ̀ọ̀kan táwọn lè fún mi. wáyé tí dádì wa ń ṣe bẹ́ẹ̀ náà. Ah, ìgbà tí a rí wípé ìrònú adémídé ti pọ̀ jù ó kàn ń ronú ni ah, dádì tó tún yẹ kán fún lówó wọn ò tún fún lówó láṣẹ wọn pé bóyá kó pè yín bí bóyá tó bá dọ́dọ̀ yín á lè rí solution sí nǹkan tó wà lẹ́yìn. ló wá ṣe bíi pé owó kan wà lọ́wọ́ tèmi náà bẹ́ẹ̀ yàn wíwá lámọ̀ pé gbòòrò rẹ́rìn náà ah well màá màá wá máa ṣe reason kankan fún mi mo ṣáà lè máa wòran náà ó lè má pọ̀ bọ̀ máa reason kan. ẹ ṣe bọ́ sọ ẹ ṣe bọ́ sọ ṣe mo sọ fún mi. mo really appreciate ẹ ṣe. mo ti mọ̀ pé ẹ̀yin náà lè lè ṣe fún mi ẹ ṣe ẹ̀gbọ́n ṣe bí mo sọ fún yín mo ní ká wá sọ́dọ̀ bọ̀dá adémídé pọ́n máa rí nǹkan kan ṣe sí ṣáà ni ẹ gan. ó ara nǹkan tá a fi ń jẹ̀gbọ́n náà ni mo ṣáà lè máa wọ ẹ̀ràn. mo láìka àwọn ọ̀rẹ́ yìí o. ẹ mo láìka wọn. thank you thank you sir. mo ò ní kẹ́ ẹ sọ pé bóyá mo ṣe àbí mo ṣe mo ní mo láìkì yìí ẹni mo ṣe. ìgbà ni kí wàá gbóyè. so èyí tí mo sọ sílẹ̀ yẹn wà important. Ah, wà important o eléyìí ló ṣe kókó jù. Eh. ok tó bá di friday kò padà wá. ẹ ṣé ẹ̀gbọ́n mi Ọlọ́run àmọ́ àbùkù yín. òun lọ nìyẹn o. thank you sir. kàrí kàrí kò má jẹ. díẹ̀ pẹlẹbẹ àwọn ok mo máa ṣe mú yín. Túnjí o ní ìlú tó kọ tó ń sọ yẹn sórí bídè tó ń wò yìí BJ lẹ́yìn tó ń pè ní green snake under the green grass. BJ is dead Túnjí BJ wà poisonous BJ bad ọ̀rọ̀ ìyẹn mi ní màá ní láti sọ àwọn ọ̀nà tó ti ń sọ ṣé BJ tó ń wọ̀ kò ń ṣe ẹni tó ní máa bá pa ní ẹni ní máa bá rẹ̀ BJ kọjá gbogbo ọ̀pọ̀ tó kù ṣùgbọ́n ìgbà tó ṣe ṣùgbọ́n BJ ló pa ẹ̀rọ ìfẹ́ lọ sí i èmi bíje èmi bíje èmi kún bá ọmọ orí ọmọ òfura èmi kún ti ń gbojú gbà ẹni gbóyèga tójú mi mọ́lẹ̀ èmi ni gbóyèga lọ́n fi pé òun kọ́ lè máa gùn mí gàràgàrà òun kọ́ lè máa ṣe yàmàyàmà abẹ́sọ̀ ṣe ókè ó ti wà ní pòsíṣàn kan ó yá ó ti bílíìfù pé ó yá òun yẹn jẹ́ bákan òun lè tẹ́jú anybody mọ́lẹ̀ ó ti chẹ́ẹ̀kì ọ ah and you go ajé. BJ, Boyega na strong man. Ẹ ní láti drag anything. Fọ̀nàlẹ̀ fọmọlọ́nà ọ̀jọ̀gbọ́n kọjá. Nọmba one Boyega, ẹ kò ṣiṣẹ́ tó rí wọn. Wait for your time. Boyega na strong man. Na strong man. So, na me no be strong man. Èmi yẹn mo kì í ṣe strong man àbí. Oya na. Oya na. Ṣèbí strong man lòun èmi ẹ̀ mo strong ok tàbá ti ṣe fíìmù tán gbogbo ilẹ̀ máa rí fíìmù you know what's that? you don check am adéjà kó mọ̀ pé ó yá mi sẹ̀ by gallant tán mo dúró tán àbí strong man àjẹ́ kó mọ̀ pé ah. àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní pé ibi téyìn méjì bá ti jà kóyíkò bí oníṣe kínní kò ní gbérí mọ́ mi brother ẹgbẹ́ ìgbà ṣàyẹ̀wò. Okay now. Hmm. Virus! Virus! Where you dey? Virus! I'll be the one to kill you. rí jẹ. ẹ máa rí ẹ ṣé o sì. wàá pa ẹ ni. wàá pa mi bíjò. bíjò you are a fucking bastard. mo mọ̀ pé bastard ni mí náà àdéhùn àwùwà bastard yẹn fún ẹ bíbá ẹ lè ọ bíjẹ ṣó dá mi mọ̀ ni ò mọ̀ mi bíjẹ tó bá yìnbọn yẹn tí ò bá mú mi kọ má pa ẹ má pa ya ẹ má pa bàbá ẹ gbogbo àwọn tí n bá túmọ̀ mọ́ ẹni má pa. tó bá wà láyé ló máa sọ pé ó yá ìwọ kan ọba náà fẹ́ pààyà fẹ́ pa bàbá fẹ́ pààyàn kan ọmọọba ti jẹ tọ. bíjẹ bíjẹ bíjẹ bíjẹ. sori bíjẹ bọ̀ǹkọ́ tí mo sọ fún ẹ yẹn jẹ́ kí ẹ sílẹ̀ fẹ́ to understand. shut the fuck up bro. faster. riot. bj o lè mi lè jẹ o Ah, ò lè mi jẹ a no no no no. bj ló pa virus ló pa virus ẹ̀gbọ́n tèmi ló dẹ̀ fún ma fún mi láwùjọ ayé ẹ̀. gidi see, tí máa fà ó dà You gbogbo yín kẹ́ you never see my true color. ọ̀dọ́. owó jẹ́yọ̀ mi mo ṣe pẹ̀lú ṣe sọ fún ẹ sórí bíbí jẹ́ ṣe wà ó pa ẹ̀gbọ́n virus ní kó understand Get to ti one, and he very níbi ìjòkó fún wọn ṣe rí kí n já ìtàn òyìnbó wíìzì báwọn ṣe lọ́la fásọ BJ BJ ló pa virus. owó tí mo ní mo yá ẹ ṣọjà ibi BJ ṣe wà kò mọ bá ṣe ní ẹ wà lọ́wọ́ BJ. ẹ ẹ sọ látàrí. mo kàn jẹ́ kó mọ one or two things ni normal thing no life túnjí alpha ní àkọ́tà sọ lẹ́ẹ̀kan yẹn. Ah, ọmọ èmi ti bọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ti yẹ mo ti kú lórí yẹn jẹ́ ká ah, ah, nǹkan téèyàn bá jù lọ ó ti yẹ báyìí. ẹ má fọjọ́ ọ̀la ìṣeré ìwé la pé kẹwàá kà ó ẹ̀kọ́ la pé kẹwàá kà ó ẹ má fọjọ́ ọ̀la ẹ̀yin ọmọ yìí ẹ rántí pé àwọn òbí yín fẹ́ jẹun ọmọ kí ló dé tẹ̀wọ̀n pa àwọn lẹ́kùn. ẹ bá rere lè bá wa rere jẹ́ tóbi ọmọ gbélé bá wá kó bá ń gbé. mi ò fẹ́ wà láwọn ọmọ yẹn ẹ̀ka wàhálà àwọn ẹ má ìran ọmọdé náà ló ń ran àgbà lọ́wọ́ ẹ̀yìn láti jẹ́ kó bá yín gbè ló ti pọ̀ fún yín ẹ kó ọmọdé bá yín gbẹ́rù ìṣẹ́dúgbọ́n ọ̀pọ̀ nílé yín kí n gbé ara ẹ̀. nílò mi ò kúkú jìnnà àmọ́ ọ̀ràn lọ́wọ́ tó fẹ́ ṣe fún mi yìí àti àyà gbà àbúrò kan fẹ́ ṣẹlẹ̀ àmọ́ kó wá bá ṣẹlẹ̀ ẹnìkan wà tó ti ṣẹ̀ tètè lọ o báwo ni mo ṣe wá fẹ́ dá ẹ tí mo ṣẹ̀ wọ̀. bó bàbá mi ilé mi ló wà bẹ́ẹ̀ o igi àpáta o bàbá mi. mo ṣe dá àlàyé ẹ ẹni tí mo wá ṣẹ̀ yẹn ni ò yé mi mo wá wò pé ah ẹ pé dé wọ̀nyí náà whatever the problem is wà wà wà fàlàmì lọ yẹn. Coca. Coca. Onígbọ̀ Coca. Yes. Èmi ni ṣe. Èmi ṣe. Ẹ̀zẹ́lì, ìyá mi ò sọ fún ẹni. Nítorí tó yẹ pé ọ̀rọ̀ tèmi ni mo máa ń tèkẹ̀ láì. Mi ò tèkẹ̀ láì tí lẹ́yìn tí mo sọ fún ẹ̀. Kí ló kí ni mo ṣe fún ẹ? Very good. Ọ̀rọ̀ ìjọ tí mo ní kò jẹ́ ká jọ lọ sí club tó lóra yìí. Àti mi ò ráyè. Ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ni. Ọ̀rẹ́ ṣe máa pè é pé kò jẹ́ káwọn lọ sí nǹkan tó máa lọ́ra yìí nígbà tí mi ò bá ráyè. ẹ ṣe ní. ok ìkànnì yẹn o ṣé kí n sọ mi fún ẹ. tún sọ mi. ok ìjọ tí a lọ sí stadium to drive tí wọ́n kan gbọ́wọ́ lé hàn Pa. pọ́ọ́ tó ní sórí ẹ pé ṣàṣọ fẹ́ fún ni. ó rántí. mo rántí. ẹyin bẹẹ ẹ̀ṣẹ̀ wo ló wà nù yẹn ṣé òun ò mọ̀ pé kò sí ọ̀nà débi kó máa máa hàn. orí ẹ pé ṣo fẹ́ fò yẹn ẹ̀ṣẹ̀ ni ojú bu ẹ̀bẹ̀ tó rí wájú wa náà. àlọ́ tí bú ẹ ṣe ní ọkà the last one ọkọ̀ rẹ́pẹ́tẹ́ ọgbọ̀n tí kan tó kù ti máa sọ. níjọ́ tá a wà ní club tí bọ̀bọ̀ wẹ́tà yẹn fara gbá tẹ́lú tí ọtí dànù wọ́n gbọ́dọ̀ pé ojú ẹ̀ fọ òrí ọ. ẹ̀bẹ̀ tó ló ṣẹ̀ wá. ẹ̀ṣẹ̀ ní ojú ẹ̀ fọ tó wúyè lásán ẹ̀ṣẹ̀ ní. kó kà máa pààrà ẹ̀ máa pààrà ẹ̀ òṣẹ́ ní bọ́dì òṣẹ́ ní bọ́dì àlá lásán ló lá àlàdẹ́gọ̀ sórí tí yàn bá sùn ó lè lálàá kó bá rẹ̀ nínú rẹ̀ ó lè lálàá kó máa ṣe anything pàápàá jùlọ tó wá sunwó ọ̀sán ọ̀pọ̀ pọ̀pọ̀lọpọ̀ tó bá wà lọ́kàn wa la máa ń lálàá lé lórí ok kókà ṣé ọ̀kẹ́ mi ò dé ń díẹ̀ rẹ̀ mo ti lálàá kó mo wà ní díẹ̀ rẹ̀ tí mo bá wà tàbá ṣàǹfààní ẹjọ́ lójú àlá mi dẹ̀ ni mo rí street india mo rí gbogbo ẹ̀ kéékèé ṣé mo wá mọ india padà ṣe rí nìyẹn free your mind kò sí nǹkan tó ṣe é kò sí nǹkan tó ṣe é that's all. níbo ni ìwọ ni ká yanjú ọ̀rọ̀ àwọn Julius. no kí Julius transfer. Julius yóò ní transfer owó. ẹ àwọn náà ni a lè máa. eléyìí ah! fáyìn o ìgbà wo lẹ ṣe gbogbo eléyìí tó tó yìí. mo láìkẹ́ o mo láìkẹ́ o eléyìí eléyìí o máa sẹ́ǹdẹ̀ sí mi mi ìdẹ tí ẹ mo gba tẹ́ṣí gbogbo tó tó ìṣá. ṣé o pé kámẹ́rà máa ń tẹ̀ bá fún mi kí ilé kíkún máa bá mi káàkiri ṣe Olúwa ṣe eléyìí sí mi. You are now medical doctor. Eh? Kó wá fi ara balẹ̀ Big hospital. Mo ń pray pé ibẹ̀ ní kọ́pẹ́ ẹ̀ sí lágbára náà. Tó bá ti fara balẹ̀, ó máa rí. Máyì tí ìfọ̀rọ̀ ọkùnrin sọ̀rọ̀ ẹ̀ sí. Bó ṣe kàwé yọrí tó bá ṣiṣẹ́ tó níṣẹ́ lọ́wọ́ wàá ṣẹ̀ṣẹ̀ máa ronú ọ̀rọ̀ ọkùnrin ọkọ alálùbáríkà lọ́lọ́run bàbá mi ṣe fún un ṣó ti rí pé ìpele ìpele ni o kàwé o ṣiṣẹ́ o ṣẹ̀wà márì ìyẹn ló ń pè láṣeyọrí o ti gbọ́ ọ̀kan tí mo sọ fún ẹ fara ẹ̀ balẹ̀ kò sí wàhálà ṣe ti gbọ́ ó yá bá mi sẹ́ẹ̀dẹ̀ bá mi sẹ́ẹ̀dẹ̀ hello dad ẹ mú mu mo ti ń bọ̀ mo ti ń bọ̀ sir ah ah ah afa àdínà. bó ṣe yẹ pé dádì kan tó ń sìn ni mò ń lọlé. Ah, make sense n pé nǹkan tí gbogbo wa náà retí pé kí nǹkan ayọ̀ kó ṣẹlẹ̀ náà nìyẹn. Ah, bọ́ bíjè eh? àwọn àgbà bọ̀ wọ́n ní ìyín ogún ọdún ó máa ń jó ni lọ́wọ́ fẹ́lifẹ́li. ah kí ló mean. Mm-hmm. èmi náà dúró de àsìkò yìí ni àsìkò tó máa ṣe tán tí àwọn pírẹ̀ntì ẹ̀ náà máa máa expect wípé ah, ah, àsìkò ayà wọn ti dé wípé ó yẹ káwọn náà kan ti máa jẹun ọmọ. bj as ah, guy guy kí ni gbogbo eléyìí náà. ẹlò ìwà ṣeré ní rárá o máa act for nìkan o ó wípé mi mọ̀ pé wọ́n ló pa ẹ̀gbọ́n mi ah, ó rò pé mi mọ̀ pé wọ́n ló pa ẹ̀gbọ́n mi. sùúrù i can explain i can explain kò ṣe kò ṣe nǹkan tó kò tiẹ̀ tọrọ ìbọn ní sùúrù mo lè explain fún ẹ mo lè narrate everything fún ẹ ní sùúrù. hello calm down you killed my brother ó dẹ̀ rò pé ó máa lọ scot free. guy guy guy just calm down let me explain kó tó ṣẹlẹ̀ yẹn jẹ́ ká sọ̀rọ̀ normally. ah! ah! pẹ̀lẹ́ mọ́ mi dáàdì máa wà òkè actually lẹ́yìn gbogbo test tá a ṣe fún wọn scan tá a run a discover wípé acute appendicitis ni dáàdì ní um, nǹkan tó wá ṣẹlẹ̀ sí ni pé specialist ta ní tó ń bá wa ṣiṣẹ́ gangan ní hospital yìí wọ́n ti travel out ah. um, kò sí wàhálà mọ́ mi because a ní ẹlòmíì tó yẹ ṣẹ̀ dé ìyẹn tẹ bá fọwọ́ sí pé kó carry out operation yẹn lórí dájú ó máa wà okay miss ademide ó ṣẹ̀ṣẹ̀ join wa ní about a week so i dey really get used to her but mo ṣọ́ pé wọ́n máa lè ṣe dáadáa. adé. ẹ eh, miss ademide specialist. ẹ̀yin lẹ ń pè mí mo ti wo tó wá aráàlú káàkiri kọjá ló ń pè kúkà tá ló ń pè kúkà mi ò rí rí. ṣèbẹ́ ìbá mi ló ti kọjá láìpẹ́ yìí. mi ò mọ mo ti ń wo pé ta ló ń pè kúkà ta ló ń pè kúkà ìwà mi. tó dẹ̀ ti bẹ ẹni tí mo ní kó lọ bẹ̀. màmá ṣe bẹ́ẹ̀ tí èèyàn bá mọ̀ lè yàn bẹ̀ mi ò mọ ẹni tí mo ṣe. ìwé àtẹnìyàn ẹ̀jọ̀ ń sún ẹ̀jọ̀ yìí. àjọ ń sọ àjọ Adémídé ọmọ ẹ̀kọ́. Adémídé. Adémídé. Adémídé. Adémídé. Kí ló dé náà? Kí ló dé náà? Mo dẹ̀ ń bẹ̀ ẹ́ pé kò jọ. Kí ni bàbá ẹ̀ ṣe fún ẹ? Ẹ ṣe wo ni bàbá ẹ̀ ṣe? fẹ́ wo bàbá ẹ̀ ràn pé kí bàbá ẹ̀ kó kú lójijì ẹ́ wọ́n ní wọ́n ní solution sí àìsàn tó ń ṣe bàbá ẹ̀ ìwọ ló lè ṣe kí ló wá dé ẹ́ ẹ̀ṣẹ̀ wo ni bàbá ẹ̀ ṣe kí ni ò bá ṣe fún ẹ gangan. ẹ wo mi ò ní ṣe mi ò ní ṣe lẹ́nu ìsọ̀yìn àbí ṣé ẹ rántí ìgbà tí mo fẹ́ lọ sí school ni. ẹ àbí tí o bá ń sọ pé lọ pé iṣẹ́ mi mọ́ wa níbi tí mo wà lẹ́nu dájú wọn torí pé wọn wà ní situation kan wọn sọ pé kémi kémi wá save life wọn tó bá kú mi kú kí n save life wọn máyà mọ kú dànù ìgbà tí wọn ní mo fẹ́ lọ sí school wọn ní kémi lọ kọ́ hairdresser inú ègbò ṣọwọ lọ sọ yìí mo wá graduate lọ sí wọn ti pé wọn wà ní bá situation kan kémi wá lọ help wọn láyé mi ò ní help wọn. ṣé bóyá ti kàwé náà tí bàbá ẹ bá ronú pé kò ṣe yá ni tẹ́ẹ̀mì tí mo bí ẹ dẹ̀ dùn nídùú pé àfikún kà mí lọ́lọ́run bẹ́ẹ̀ ṣe ẹ jọ ṣó yẹ kí n bẹ̀bẹ̀ tó yìí kó tó bá mi bẹ̀mí bàbá ẹ̀ láì ẹ́ wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ tó o bá ẹ̀pù bàbá ẹ̀ kó ṣe tọ́jú kó ṣe kára bàbá ẹ̀ lè yà èmi gangan ló fẹ́ fi kó bá ẹrù èèyàn méjì ò fẹ́ kó di tẹnìkan ni ṣé o mọ̀ wípé kò sí bó ṣe lè wù kó rí bàbá ẹni ni bàbá ẹni ṣé o fẹ́ fowó yòró ni ẹ́. tó bá yẹ pé ẹ̀wọ̀n nǹkan tí mo kó jù lórí nǹkan tí dáàdi ṣe bó ṣe ń bá treat mi ní school ẹ bá mọ nǹkan tí mo kó jù ẹni máa sọ báyìí fún mi. Adéyẹmí kí ló tún ṣe ẹ́ àgbẹ̀ oúnjẹ sọ fún ẹ yóò máa nífẹ̀ẹ́ ìrònú ṣe rẹ léṣe ẹkún ìṣà ó lè máa ń fi ìrònú ṣe rẹ léṣe torí tó bá kú torí ìwé ta ló fẹ́ bẹ́ẹ̀ kàwé yẹn bọ̀ tọpẹ́ ṣé wọn pé kò tó ń ṣe ọ̀dà ojú kò sí bíbí ó dẹ̀ rí tọmọ yìí ń sun ẹkún tí ò ṣẹkún kékeré tó ń sunkún gidi ò lè pẹ̀tẹ̀ kò dáa o. a ní kó dákẹ́ kó dákẹ́ ẹkún yìí náà ni ó ṣáà sun ẹkún ni stop stop crying kò dáhùn kó dákẹ́ kò gbọ́ kí lè wá fẹ́ kí n ṣe what do you want me to do ṣé wọ́n ní òní kọ́kọ́ sanwó school ni ẹ́ àti help ẹ kì í ṣe ni ó dẹ̀ rí bẹ́ẹ̀ báyìí náà ni wàá gbà bẹ́ẹ̀ ni. Tọ́pẹ́ tó kí báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ah, ikú tó ń sọ ò dáa àbí ọ̀rẹ́ ṣáà ni gbogbo wa pera wa kó yẹ kó má sọ̀rọ̀ báyìí náà Adémídé wo bínú ojú ẹ̀ mo promise ẹ̀ pé màá sanwó yẹn. ọ̀rẹ́ mi. yes. omi ni àbọ̀ ń ṣe rí. i'm not joking <laughs> mo serious now. ọ̀rẹ́ mi ṣe ẹ̀ ń wá ah ah ó fọ́ ni ṣé mo kó dání ni má wọrí. sórí gbogbo bó ṣe máa san fìyẹn lẹ́fẹ̀ẹ́ mi ó máa san. ìṣe àṣọkù máa fún mi. Ah, kí ló tún wá ṣẹlẹ̀ bá mi nu ojú ẹ̀ náà come on give me that smile ọmọ ọmọ mi. báwo níbi tẹ́ lọ ẹ wá fèmí gist o gist yẹn lèmi wà after. gist pọ̀ tí mo máa fún yín. yáwó yáwó. ẹ ẹ wait láti bọ̀. adémídé ìpínlẹ̀ ẹ kí ló jẹ ẹ kí ló jẹ ó máa ní ìkọ̀kan tó jẹ tó jẹ́ kí inú máa rún ẹ báyìí ó dẹ̀ sọ̀rọ̀ kí ló ní ìkọ̀kan kí ló mú. tọ́pẹ́ mo ṣe ń wo adémídé eléyìí ti kọjá kí ló jẹun because bó ṣe ń lọ́nu mọ́lẹ̀ látàná yìí eléyìí ó ti kọjá nǹkan mi o pẹ̀lẹ́. ẹ wo ẹ wo ẹ wo ẹ má jẹ́ ká parọ́ tún ra wa jẹ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti kọjá nǹkan tó jẹ àbí nǹkan tó mu ó ti kọjá nǹkan tá à ń lógun òyìnbó sí o torí nǹkan tèmi rí tó wà lẹ́yìn we need to go out for this. go out because, eh. go, out tálá fẹ́ lọ bá níta ẹ eh, ṣé nìkan wà tá a fẹ́ lọ bá níta ni. bọ́bọ̀ eh, eh, dúró ná báwo ni wọ́n ṣe máa ń sọ̀rọ̀ bí ẹni pé òkè ìṣọmọ yorùbá rárá a ní nǹkan tó wà nílẹ̀ yìí ó ní pé bóyá ká fẹsẹ̀ létọ̀. Ah! gbogbo nǹkan tí mò ń sọ ẹ̀ gbọ́n náà ẹ jẹ́ ká jáde sóru ẹ̀. ara máa jáde sí ẹ̀dẹ̀ jí gbígbé gbọ́n nǹkan tí mò ń sọ rárá ṣo fẹ́ sọ̀rọ̀ ni tó bá fẹ́ sọ̀rọ̀ adébídé sọ̀rọ̀. Ah, ah. ẹjọ́ ẹ má jẹun kú báyìí tó ah. bá jẹ́ kẹ̀kẹ́ sẹ́lẹ̀ ìbọn náà ní ìṣẹ̀lẹ̀ ìbẹ̀sẹ̀. òní kú òní ẹ kí la máa ṣe ó já ó ní ká tẹ̀sẹ̀ lé àbí. ìbúlẹ̀ máa ìwọ ló mọ̀. àkókò olúfẹ̀ ń ló fẹnu sọ́gì ẹnu awo nìbà ẹnu awo làṣẹ lónìí ẹ gbọ́rọ̀ ẹnu mi yẹ̀ wò. mo ti méwúrẹ́ ṣẹbọ mo ti mágùntàn ṣẹbọ ọ̀sán yìí àgbàtọ́nigbà pọ̀ pẹ́ ọjọ́ kan yóò ṣe gbálé tí òun kàtà yóò ṣe tìláyà atilẹ̀ jáwé atòkèwégbò ajígini tó bọ́jọ́ rẹ́ arìngini tó bòrùn mulẹ̀ òun lórúkọ tẹ́ ń pè yín ìyàmì ọlọ́kọ ọdẹ ẹni ìgbàkigbà tọ́rọ̀ bá ti rú mi lójú ẹni kí n pè yẹn náà jẹ mi nítorí ìsọbọ òun ni májúwàrà paṣọ tiẹ̀ dà. Ah èmi fi tọ́pa lẹ́kìnì mú fi tọ́pa gbogbo jù ọ̀bàrà múnà kí fọwọ́ yàdù mẹ́fà ṣọ̀gbọ́n fẹnu gbé lọ́jẹ́ mo ti jó lójú eégún mo ti gbéra yílẹ̀ lójú ọ̀hún abọ̀rìṣà lójú ògún mo di yílà yílo èmi àjàǹkó lódùgbẹ̀dùgbẹ́ fọwọ́ dé ṣùbí ọ̀nà mọ́lẹ̀ ṣé ẹ fẹ́ gbọ́ mi ṣé ẹ rí ọmọbìnrin tó wà nílẹ̀ yìí yóò padà kú ni o bẹ́ẹ̀ ẹlẹ́jà ta. ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó rẹ̀ mí gbogbo nǹkan tẹ bá lè bá wa ṣe ju ẹ bá wa ṣe sí ẹ ju ẹ má jẹ kó kú. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá. èmi kọ́ ni mo fẹ́ pa bó ṣe wà yìí wọ́n ti lò ó ah! bẹ́ẹ̀ ni wọ́n ti mú sọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ ti gbẹ tán. wọ́n dín báyìí ẹ wo a ní kò tẹ bá lè ṣe sí bá wa ṣe sí ẹ má jẹ kó kú ẹ jọ ó dà a kì í ṣe ọ̀rẹ́ ṣọ̀nà ká má láàmì àwọ̀ mọ̀ ń bọ̀ fún rẹ̀. ọdẹ rọrin yín tọdẹ rọ lójúbọ ògún onírè ọba mákin gọǹgọ yàdùtúmí akété pé akété pé òbíríkítí mo níwọ̀n ẹgbẹ̀fà alábàtà ò àjàmàsá ò èmi ọlárinwájú ọmọ wúrà ọlá mo tún ti fi ẹran mi ránṣẹ́ lónìí o ire owó kó máa wá mi wá ire ọlá kó jẹ́ tèmi o àìkú baálẹ̀ ọrọ̀ gbogbo tí n bá ń fẹ́ kó máa tẹ̀ mí lọ́wọ́ o adémídé o ti kò ní tiẹ̀ lónìí o gbogbo ohun tí mo wí pátá kárò rọ̀ mọ́ bẹ́ẹ̀ ah! Ah! ah! ẹ wò mí mo ṣetán láti ràn yín lọ́wọ́ mo ah, sa gbogbo agbára mi láti jẹ́ kẹ́mi ọ̀ wà àmọ́ fẹ̀mí rẹ̀mí là á fi ṣe. fẹ̀mí fẹ̀ fẹ̀. bẹ́ẹ̀ni àáfi kàndínkàn ni tí n bá ti bẹ̀rẹ̀ ètùtù lórí ẹ̀ òun ò ní láǹfààní àti lè gbọ́ pa kò sì ní gbọ́ po ah! èyí túmọ̀ sí wípé kò ní lè ṣàbíamọ́lé àgbà àmọ́ ọjọ́ kọ́jọ́ tó bá ti pàdé ẹni tó lò ó ìgbà náà ló láǹfààní àti bímọ àmọ́ bí ò bá ti pàdé ẹ̀ kò ní gbọ́ pa kò sì ní gbọ́ po. yíyá sọ fún ẹni tó lù ẹ. ta ló lù ẹ. ọmọ kò mọ ló ń sọ. adé adé adé ẹ̀yin o ò sọ nǹkan kan fún mi ẹ́ mo tẹ̀ ti dúpẹ́ ṣé àjẹ́ àgbéyẹn ti wọ́n ní bí gíba rẹ̀ rogi tòkè la kọ́ yanjú báyìí ọ̀rọ̀ bàbá ẹ̀ ni mo fẹ́ kó jẹ́ ká yanjú mo bẹ́ẹ̀ ni mo bẹ́ẹ̀ ni. Adé Adé. ẹjọ kí ló ń ṣẹlẹ̀ kò yé mi. ó ti jẹ́ ká ṣe operation daddy kó get better by now ká ti máa wo àti discharge wọn lọ́hùn kan báyìí kí ló ń ṣẹlẹ̀ besides ah, mo fihàn pé nísìntàdẹ̀ tí mo ń pé ọmọ wọn ni Miss Adémídé ó jẹ́ kó estin up àti suppression wọn ni now. Adémídé lóhùn mi ṣe. tó lóhùn ní ṣe. Ah, how is that even possible? Ṣebí dadi dadi wọn ni now, right? Doctor ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé adémídé pẹ̀lú dáàdì wọ́n ní misunderstanding adẹ̀ tí bá sọ kò gbọ́. regardless mọ́mi ẹ ní láti bẹ̀ miss adémídé because àwọn nìkan ni hope ta ní fún dáàdì right now ẹ mọ̀ pé mo ṣàlàyé gbogbo situation tó wà ńlẹ̀ fún yín ẹ ní láti bẹ̀ ẹ́ òun nìkan ló lè save dáàdì. ṣé mo máa ó wà ní ó wà ní ẹjọ́ ìsà ẹjọ́ iṣẹ́ àbámi bẹ̀rẹ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ ẹ bá mi fi ilé ayé yìí kó jò torí ọlọ́run kó dárí jì bàbẹ́ kó ṣe ọpẹ́ṣọ̀ yìí fún bàbẹ́ kí bàbẹ́ lè lálàáfíà jò torí ọlọ́run. a young doctor, my doctor. How are you? Shanafa. You are better. No, no. Kí ni reason to fi wà ní position láti fún èèyàn tí ebi ń pa lóúnjẹ kò dẹ̀ exist kò ní jẹ́ kó jẹ? Mi ò lóúnjẹ kó pa lọ́wọ́ débi tí mi ò fẹ́ fún ọ. Fún as one of the best surgeon the country ní state tí bàbá ẹ̀ dẹ̀ ní di surgery tó dẹ̀ wà ní That láti the surgery yẹn fún un why kò ṣe refuse to love bàbá ẹ̀ kú. Mr. Kukabo, mi ò lè láti tí mo ti gbọ́njú tí mo ti mọ̀ pé dáàbò obìnrin wọn take any responsibility lórí mi even tó fi débi education wọn àti ẹ e e bá ronú wípé mo máa nídìí nǹkan báyìí so wọn máa wà ní need of help n sì expect kí mi wá save life mi tó bá kù mí pé kí n ti save dáàbò mi ò ní ever ṣe rẹ. young doctor the primary responsibility of any medical practitioner is to save life. Yes. Just go to medical school even kẹ́ni yẹn jẹ́ ọ̀tá ẹ̀ dẹ́ you don't sọ̀rọ̀ you have to save this our life first why tí bàbá ẹ bá ń wà tó wù yẹn tọ́lọ́run dẹ̀ gbé wọ sípò yẹn lónìí àfarò yàrá kì í jẹ́ káàró tọ́ excuse me excuse me ọ̀rẹ́ mi báyìí ni ọlọ́run fún ẹgbẹ́ opportunity lónìí mi dáadáa tó o bá mi máa jẹ̀bi o bàbá ẹ ti ṣe nǹkan tó rọrùn two wrongs can never make a right. Yes. Akemi, Akemi, ọlọ́run ló ń tètè kọ́ láyé yìí. Hmm? Ọlọ́run ló dá ẹ ló fi ẹ́ sípò yìí. Sọ́kí ti ọ̀dà, ọlọ́run fẹ́ kí bàbá ẹ̀ kó jẹ́ ẹni tó fi tí ìgbé ẹ̀ tó fi bó ìṣà kó tún wá fi lọ́lọ́ wájú ẹ̀. Yọ̀dá ò ń ṣètàn, ẹ̀ Do that for me, man. Daddy, one thing is that my kiss and That doesn't define my father. Oh, you have to be to bring and by what I'm taking care of me. Surely two wrongs can never make a right. Tí bàbá ẹ bá ṣe tó wrong, tó lọ bá fẹ́ wrong, ọ̀rẹ́ wrong, wrong. Do that for your mom. Okay? Okay? kódà tọ́nu hẹ́lẹ́ máa tánú òye ìwọ òbí. ṣe ìwọ́n lásìdẹ́ǹtì mi ní ọkọ̀ fún gbọ́lẹ̀. Màá ní láti bá àgbà káàdì àti ọ̀rẹ́dẹ̀ẹ́sìn àtàdà sàwọn ìgbésìn ìgbésìn ìgbàlẹ̀ láti mójútó má ṣe mú bínú má ṣe mú sọkún adébíyí báwo ni. ẹni tánú lè ní ilé dọ́là kọ́dà tánú ẹni má tánú lórí pé gbogbo tá a lọ́rùn dáadáa dáadáa ni.

mo bá àwọn òbí ẹ ọ̀tọ̀ ẹ fẹ́ ṣe mi ò ṣe wá tọ́jú bàbá ẹ. a ní ètò tó bí àbúrò ẹ náà a pè títí títí títí títí títí. báwo lè pín pín pé ẹ tó tóbi lọ́wọ́ ẹ. ó máa wù bàbá ẹ nínú. mo ló fẹ́ lọ kí ló dé bá fẹ́ yà lọ́wọ́. mo ní kó fúnbìnrin náà mú lọ bí àyè ti bàbá wọn ọmọ àti kókó wọn lọ sí ìlú èyí sílẹ̀ lọ́dún ọ̀rọ̀ ọ̀hún ìlú ẹni tánú lé ní dole ko da tanu hali ma tanu oye iwo obi ẹ̀tọ́ rẹ ni láti tọ́ ẹ̀tọ́ rẹ ni láti mójútó má ṣe mú bínú má ṣe mú sakún nítorí ọ̀la ẹni tánu lè ní ó lè dọ̀la kódà tánu ẹni má tánu torí pé gbogbo ń ta lọ́rùn dá dáradára ni ríro ní tèèyàn ṣiṣẹ́ níta ọlọ́run ọlọ́run ọba nìkan ló mórí ọlọ́lá kò sẹ́ni tí kò lè dọlọ́lá ẹ má fọmọ wọ́mọ o ẹ má fi ìkan kẹ́kọ̀ọ́ o ọmọ lọmọ ń jẹ́ bójákùnrin bójóbìnrin ọmọ lọmọ ń jẹ́ àlùbáríkà ló yẹ ká máa tọrọ lọ́wọ́ wọn ẹni à ń dánú lé ní ó lè dọ̀la kó dàtọ̀ nù ẹni mọ́tà nù ẹni dúpẹ́ lọ́dọ̀ mi Apájú wọn. At least ó ti rẹ̀ wọ́n bẹ́ẹ̀ tàbí kò ṣe é ṣe. Hmm. Ah, Coca, you are wrong. Wrong. Gbogbo lọmọ àtọkùnrin àtobìnrin tọ́lọ́mbà ti fún yẹn kẹ́ tọ́jú ẹ̀ ní. àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọn ò ní ju orí obìnrin lọ. tí wọ́n di dókítọ̀ tí wọ́n di lọ́yà tí wọ́n di president tí wọ́n lọ sí senate tí wọ́n di minister tí wọ́n dẹ̀ ń great ṣe ń doing wonderfully well kí láti máa sọ pé kan ò da ìkan da ok nǹkan jẹ́ sọ̀rọ̀ ẹ tí gbẹ́kẹ̀lé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ta ló lè mọ̀ kọ́tìsì ni so ìdí nìyẹn tí ẹ gbọ́dọ̀ fi di ìtọ́lọ́ ń bá ti fún èèyàn mú ọlọ́run wà pẹ̀lú wa ó ní ṣàṣetì o ọkọ ọba àgbààbà kò ní ṣá ẹlẹ́sẹ̀ kókà ìwọ náà yẹ eléyìí ó ní láburú mọ́ ìyá wa ẹ̀kú àdúró tì ojú òní tì. Thank you. This is wonderful. Yade, Yade, She mo sẹ́nu. Ó lè dọ̀la kó dàtọ̀ nù ẹni. Ọlọ́run nìkan ló mọ̀mọ́ tí ó sì ní ọlọ́run nìkan ló mọ̀mọ́ tí ó mú ni ọgàn má ṣe rò kán pín má ṣe rò kán pín o torí wọ́n kọ́ lọ́lọ́run torí wọ́n kọ́ ló dáa bá tiẹ̀ fi ẹ́ ṣọ́ lọ́kọ̀ tó mú wáyé ó yá lọ́rùn ìdí tó fi fi ẹ̀ṣọ́ lọ́kọ rẹ̀ má ṣe rò kán pín má ṣe rò kán pín o torí ọlọ́run nìkan ló mọ ọmọ tí ó sì ní.